and nautological specimen fused together. Manju, U Man City. kí lẹ rí ẹ rí nǹkan kan. bọ́ọ̀lù rẹ ti burú tó ọkọ. ṣé gbẹ́dẹ́gbẹ́dẹ́ jù sá. tó o ti gbọ́ àmàlà ẹ̀ka bí wọ́n lọ́wọ́ gbó lọ ni. àwòrán akíló wá sí láàrin yìí. yorùbá jésù. ọ̀pọ̀ ọ̀sán ìwọ ni mo fi lé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀sán ìbàdàn ṣẹ́wà ìjọ ó burú o. ìyá ti iná torí ìyá kan ò ju ìyá kan lọ. adéọlá ètò òsínlẹ tó wàá máa lọ sí ẹ ti kẹsẹ̀ bàgìyàn ẹ̀ẹ́rù ẹ̀mí àwúrú náà ní ọ́. Bímisọ́lá ló pọkọ mi Bímisọ́lá ni ọmọ tá a mú nínú ọ̀rọ̀ ọ̀fọ̀ táríkà sóde èèyàn. wàhálà ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀yin ò mọ̀ níta pẹ̀lú. mímí ti bẹ̀rẹ̀ sí ní mi gbogbo nínú ilé ìkìlọ̀ kan tí ó dùn ó dùn òótọ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ni ó dùn mú dẹ̀ ti tọ̀wò nìyẹn kò wá dáa kí wọ́n wá sọ pé ẹ̀ kí mi má débẹ̀ mọ́. ẹ̀mí fifty fifty. tí chief tó bá ràn yín níṣẹ́ ẹrú ẹ̀yin ò gbọ́dọ̀ fi tọmọ jẹ ṣe bí òjíṣẹ́ ọlọ́run lẹ́pẹ̀rẹ̀ yín kí ló dé tẹ́ ẹ jẹ́ kí owó kó bá yé yín jẹ́. sáyidà kó máa ṣe lọ tàbí kó sàkíyèsí. tó bá gbé sẹ́nu máa gé jẹ ni ọmọ tó ọmọ tó ti máa bọ́ ṣòkòtò tó sọ pé máa ro lóńgbò ọmọ yẹn ọmọ ẹlẹ́gbẹ́ ni. mi ò lé ohun yín Sàámú ní lẹ́jọ́ ni mi ò lé ohun mọ́ yín. kò wá ní dáa kó jẹ́ ìsìn tó yẹ kí n máa jèrè lóbìnrin kan wá lóhun kó bèjì dé pásítọ̀ ẹ̀jọ̀ kí ni kí n ṣe. ìyàwó mi pé ó jí ó jì because mo mọbi tó kó sí lókè mo mọbi tó hide ẹ̀ sí mi kò tí ì fẹ́ ju àṣírí ẹ̀ ó gbọ́ àṣírí ẹ̀ ọwọ́ mi ló wà o. you refuse to tell me what's wrong with you don't worry I'll guide myself at least tí bá fail màmá ìpè mi mo ṣe fúnra mi. téèyàn bá sọ fún obìnrin tó ń fẹ́ fẹ́yàwó kejì nígbà téèyàn gba sentence death sentence. èmi yóò mọ̀ pàfìṣe mi bọ́mọ̀ gbọ́dọ̀ ṣe èmi àti ẹ papọ̀. Ah! Ah! Apẹ̀kẹ́. Are you stupid? Apẹ̀kẹ́ ṣojú àpèrè ni. Mo dẹnu gate, mo hall, mo ṣí gate fún mi. Mi ò gbọ́. O gbọ́. Mi ò gbọ́. O ti kíní bọ etí, o wà bí o gbọ́. Tó bá ṣe pé nǹkan mi tó bá ṣe mí Now I want you out of my house. Ah, wà lọ. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Mi fẹ́ rí ẹlẹ́mi mọ́ o. Iṣẹ́ àti tọ́. again ah irú ẹ̀yẹ̀wò rẹ̀ mo ń ṣígé fúnra mi. Ah. ọ̀yà ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ owó ọmọ sí i. ajé tọ̀wọ́ o. dáadáa o. òkú òkú tán kò gbọ́dọ̀ kú mọ́ rẹ ààyèwò ọmọ rẹ kò gbọ́dọ̀ kú mọ́ àyà àkójú inú oh, oh, náírà ní oh, sínú àjò owó ajé ni. Eh, dàkọ dàkọ mo mọ̀ mo mọ̀ mo ah <laughs> òde òní òde ní ó lé lọ́gọ́rùn. bẹ́ẹ̀ ni ilé rẹ ẹ ẹ ẹyìn kìnìún ti wọnú rẹ nù yọ wà lókè yọ wà lókè mi. ó lẹ́pọ̀. ó lé lẹ́pọ̀. forty four forty five. Ah, ah, gbogbo ojú gan ni wọ́n gan fi ń ka. ó nù. èló gbogbo ẹ̀ jẹ́. forty five thousand. ẹ pín bẹ́ẹ̀ ṣe pín ọjọ́ twenty two thousand five hundred. Mm-hmm. mẹ́rin márùn-ún mẹ́ta méjì máa lórí ìkan. márùn-ún náà kúrò náà. ẹ ló ń tẹ̀mí. ṣe é two five nú. ẹ mú five hundred naira nínú ẹ ẹ fi kàn tiyín. ẹ ṣe o àbí òtò ni. kò tó kí ni <laughs> ẹ kí wọn wọn ní ayọ̀ báyìí. a a bákan náà ni àbẹ́ ah, ah, ìwà gbà mí ni sáájọ pín bákan náà sẹ́mi àti ẹjọ́ wà nù kínní. bẹ́ẹ̀ gbà yá ìlànà kan. bẹ́ẹ̀ gbà àjí òótọ́ mọ̀ ni ọ̀ya ẹ mú five five naira wa five five hundred naira sáà ní fún bẹ́ẹ̀ gbà àjí lówó ni ńgbẹ̀ ẹ̀yà wèrè àánú yín naira ah, mọ̀ ṣe wèrè ọmọ ta ọ̀ya méjì kan kan ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ̀ méjèèjì. àyàmọ̀kọ́ ìwọ́lóríláyà òṣìṣẹ́wọ̀lù ajé olóríláyà òta ògúnṣù láyà òwúrú bí ọmọdé bá ṣíwọ́lù lábẹ́ lábẹ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. ọ̀kàrẹ̀ ọmọ ajíbọ̀sìn ṣẹ̀kẹ̀rẹ̀ tó rí hùn ìlú àdáyébá ni tó jẹ́ pé ọ̀ọ̀kan lè rí ń ta bí wọ́n ṣe máa ta àwọn ìlú yòókù bíi dandan omele gúdúgúdú tí wọ́n ń ta lórí igbá wọ́n máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìkómọ bóyá wọ́n ń sòkú àgbà wọ́n ń ṣègbéyàwó o ò lè rí bí nǹkan burúkú torí pé sẹ́kẹ̀rẹ̀ ròde ìbànújẹ́ sọgbọ́n tí wọ́n sọ fún ọ hmm, bó o ṣe ń rí sẹ́kẹ̀rẹ̀ ń ẹ àjogúnbá ni bàbá tó bí bàbá mi ní ìlú sẹ́kẹ̀rẹ̀ ìgbà tí ó kú ó jogún rẹ̀ fún bàbá tó bí èmi bàbá mi náà wàá gbé fèmí náà èmi náà jogún ẹ̀ bẹ́ẹ̀mi náà ó sì jogún rẹ̀ fún yín ìgbà tẹ́mi náà tó lọ. torí sẹ́kẹ̀rẹ̀ torí òun òòṣà ni o òòṣà ń ṣẹ̀kẹ̀rẹ̀ o torí pé àmọ́ bọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ gbà ó kárẹ̀ máa jẹ máa jẹ máa jẹ fún ìwọ ló mọ̀ tó èyí ń ta o o ò lè ríra ń ta o àfi lílé ṣẹ̀kẹ̀rẹ̀ bí irú wa yìí náà lè ṣẹ̀kẹ̀rẹ̀ ọgbọ́n kódà tí wọ́n bá lọ́wọ́ yẹn wọ́n á máa béèrè pé ń bolo ti rí kó o lè mọ̀ pé ó sá wọ́n sì kẹ́rù kálí ọmọ ẹgbẹ́ bọ́ọ̀gẹ́tì kó o fi sọ́kàn o. Gbadebo irú kí ló ṣe yìí o ti gbá sọsọ lójú ẹ̀dákẹ́dẹ́ tó bá gbá sọsọ lójú dandan ní kíkọ́ òbò o ajé ọ̀run ti sí lọ́nlì rẹ̀. ajé sí mi ti bá omi understand. máa bọ̀ nílé. só vou ajé mi báwo ọmọ ọ̀dọ̀ mi tó ń gbélé mi tí mo sanwó oṣù fún tí mo ràn lọ́wọ́ ó ní mo lé lọnà ìyẹn ṣe máa jẹ ajé kẹ ajé mi báwo. Ah, ah, ọmọdé yìí òkú ah, àìmọ̀kànmọ̀kàn ọmọ ṣe o wo kẹsẹ̀ tó kú lọ́dọ̀ mi ní àyìn nígbà tí mo ṣáájú ajé fún ọ arábìnrin tó pàdé ń ọmọ pàjé nu. òògùn ní sọ onísọ̀ọ̀bù jí àjífijókì àjífìlùkì àpèkánukò owó ẹni tí tẹrú tọmọ ń fojoojúmọ́ wá kiri lábọmọ tó borí ayé ìwọ la ní tá a kọ́lé mọ́lé ìwọ la ní tá a káṣẹ́ máṣẹ́ ìwọ ló wọlé wá tá a ra mọ́sáàjì aṣọ ọba tí ń tanná yanranyanran ajé wá fi lè gbádébọ̀ ṣe bùgbé ó ti bá mi jẹ jẹ́ kó bá a jẹ jẹ ẹran dẹ̀dẹ̀ ni ajé ń jẹ lótùfẹ̀ kó dẹ Gbádébọ̀ sùn kó dẹ Sọlá kó dẹ sí àlàáfíà àti sí àìbálẹ̀ rẹ̀. ẹ ẹ sọ fún mi ìgbà tí mi pàdé ẹ ẹ̀yin ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹ ká ẹ pè mí pé ètùtù tí mo ṣe fún ẹ o ajé yẹn òun ló wá ẹ wá òun ló ń gbélé ẹ baba ah god ah baba eh? ẹ jọ̀ọ́ níbo la máa wá sí báyìí. Ah, ah, wo eyín <laughs> ti fò ìyẹn lásán lásán ló kù tẹ́ mọ̀ wò lẹ́yìn ẹyẹ ó ti di gbére. Ah, bàbá bàbá ẹ jọ ẹ má tún sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ mọ bàbá ilé ilé aláwọ̀ ẹ̀yin náà polúgbò nǹkan kan máa ń lọ ẹ má ṣe pé ẹ jọ ẹ kọ ṣàánú mi ni bàbá ẹ jọ ẹ jọ mo ń bẹ̀ yín ni ẹ jọ bàbá ẹ jọ ẹ jọ. tó bá jẹ́ pé ọmọ tó ṣe ọ yìí ọmọ pé nǹkan ti sọnù n tó sọnù lára rẹ ó jẹ pé ah, n tó ṣe ọ yìí tó bá sọmọ ẹlòmíì yọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ nu omi ni tó kó nkú dànù. ẹ ṣàánú mi ẹ jọ ẹ ẹ bá mi ṣe mí ṣe bí ètùtù náà lẹ ṣe fún mi ẹ bá mi ṣe mí ẹ jọ sà ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ. ẹyẹ ìyá mi ò sọmọ nìfẹ́ afẹ́gẹ́ ní ẹ̀lẹ́ ń jọ ẹgẹ olókìkí òru ẹ̀yin òjì kùtùkùtù bọ́mi bọ́rọ̀ bá jú ẹ̀yin ará ni mo yá ẹ̀yin irun ni mo sàn yín ọ̀gánagán ní mòru. àmọ́ mọ́ dá a mọ́ dá kéèyàn ó ṣe dáadáa o ó ṣe dáadáa síwájú ó ṣe dáadáa síwájú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ah, ṣùgbọ́n torí pé o ṣe dáadáa síwájú ẹ sórí ajé tó sí lọ ajé ọ̀rọ̀ ló sí lọ ẹ á wàá ṣẹ́ tajé fún ọ. ẹ tayé náà bàbá ayé náà burú ṣé báyé náà ni màá ti máa lo ajé yẹn ẹ bá mi ṣe tayé kájé ṣáà wà kówó wà ẹ jọ. ajé wà mo ṣàlàyé fún ọ bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé mi yọ bẹ́rin bóde èmi àdàbánidà òkìtìrì mọ́ wò ara àtàrà ọmọ rẹ rúbèrè ni ọ̀wà mọ́tò lórí wa ó ti mọ ṣẹ̀kẹ̀rẹ̀. ẹ má bínú sá ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ mọ̀ pé ṣẹ̀kẹ̀rẹ̀ máa ń wá ṣẹ̀kẹ̀rẹ̀ ìmíwà tó máa ń lò ní church mm. tó máa ń fi um, oh, oh. ilẹ̀kẹ̀ sí ìmíwà tó máa ń fi owó ẹyọ sí ńláńlá báyìí ṣé yẹn làbáláwá yé. sọ́ọ̀sì kò bá lọ wá tí mọ́ṣáláṣí lè bá wà lọ ìmọ̀ ìwù dèdè ni ṣẹ̀kẹ̀rẹ̀ abáláyé ṣẹ̀kẹ̀rẹ̀ táwọn olùtẹ máa ń lò báyìí tí wọn ojú òkè. ìyẹn ló máa ń ní owó ẹyọ tí àwọn alágbe máa ń lò. ètò ìtọ́fọ́nù. ok sir. ó ní ṣùgbọ́n ó gbìyànjú o kó jẹ́ tàbáláyé tìjọ́n tìjọ́n tìjọ́n. ọ̀rìn ah, ọ̀nìsàn ṣé bí táwọn lágbẹ̀ẹ́ náà ni tàbáláyé. ìjẹ́ ti lò ti pẹ́tipẹ́ tó jẹ́ pé ìpọ́nrí bàbá ńlá bàbá pọ́nrípọ́ngbà bàbá ńlá àwọn ìní ẹ̀ ti lò ó gbẹ̀yìngbẹ̀yìn ńlọ́ọ̀lọ́ rí wáwá o ah. èké sì ti sí ó torí òní o tọ́bọ̀ wẹ́ tòde òní ìrọ̀rùn. ẹ má bínú sá ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn táwọn alágbẹ̀ yẹn ń lo ṣùgbọ́n tó yẹ pé wọ́n ti ń lo tipẹ́tipẹ́ níran yẹn bàbá báwo ni máa ṣe mọ ìgbà kò lè yàtọ̀ síra báwo ni máa ṣe dá ìyí tó ti ń lo tipẹ́tipẹ́ mọ̀. Eh, ọmọ eke ni ọ ni o lágbà gidi lé o ò lè lágbà àbẹ́ ẹ̀ mọ̀ yìí ó mọ̀ sí lára rẹ o ẹ̀ ìwọ kò gbọ́dọ̀ pẹ́ o nǹkan tètè wá kíákíá bí bẹ́ẹ̀ kọ́ yóò rú bó ṣe lò lọ. ti ń pẹ́ jù. ajé jọ̀wọ́ fẹ́ Roland àwọn bàbá tá a rí ń bẹ̀rẹ̀ tẹ̀lé wọn gbogbo ibi tó bá rìn sí koríko mọ́ bẹ́ẹ̀ ibi tó bá wọlé sí kò mọ́ bẹ́ẹ̀ náà. All right. Now go, go, go, go. Okay. tẹ̀lé fún mi tí mo fi lè tàṣẹ kẹrẹ bàbá mi. bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ tí mo wá bẹ̀yìn fún pé kẹ́ ta fún mi ọ̀rọ̀ ẹ̀ kìí ṣe lọ kábọ̀ tẹ́ ẹ bá gbà láti ta ṣẹ̀kẹ̀rẹ̀ yìí fún mi lórí ìdúró wa ń bí máa fún yín lówó one million naira. one million naira. bẹ́ẹ̀ bàbá. tí ọba níran ní ta dúkìá bàbá bàbá rẹ̀ kò ṣeé ṣe ẹ mọ wa lọ. bàbá a lè fowó kún a fi five hundred thousand naira a jẹ one point five àgbọn ni ìsúnjẹ ẹyẹ ẹ mọ wa lọ. ọ̀nà àbáyọ kan sì wà o. thank you sir thank you very much. mo lè bá yín bẹ̀wẹ̀ kó o bá yín sin sẹ́kẹ̀rẹ̀ tuntun tí ò ní ná ju fifty thousand lọ. bàbá ẹ jọ ṣẹ̀kẹ̀rẹ̀ yín tó wà lórí kan ìgangan ló ń wù mí tẹ́ ẹ bá gbà láti ta fún mi máa fún yín ní owó ten million naira. bàbá eléyìí gangan lọ̀gá mi fẹ́ a tough one. Adéwọlé ọmọ alálùbáríkà hmm. ó rí ṣẹ̀kẹ̀rẹ̀ tó ń wò yìí kì í ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ lásán o iṣẹ́ gidi ni mo ṣe lé lórí nítorí ìrandíran mi ni ó sì ti di kòkó ọbẹ̀ mo ti fẹ́ gbé fún ẹ mo fẹ́ kó gbé fún àrọ́mọdọ́mọ rẹ nítorí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ torí pé gbogbo ara ni sẹfúnsẹfún fi ṣajé ngbà. bàbá mi hmm? ṣé gbogbo ara tí sẹfúnsẹfún fi ṣe ajé rè. bẹ́ẹ̀ ni gbogbo ara ni sẹfúnsẹfún fi ṣajé ọ̀ọ́ra jẹjẹrẹ owó mọ̀ bọ̀ wá táyé mi ṣe ajé wá fi lé mi o ajé ògúngún nìsọ oníṣọ́bù jí má bọ̀ lọ́dọ̀ mi. ajé jọ̀wọ́ o máa bọ̀ nílé mi ajé fàyè mi ṣe bùgbé o ẹ bá mi pè o ajé ẹ mi oníṣẹ̀kẹ̀rẹ̀. bá mi hmm? pé tẹ̀ta ṣẹ̀kẹ̀rẹ̀ tó wà nínú ilé nígbà tí a lè fi owó rẹ̀ ra èmi. gbẹ́nu sàn jàre ọkọ tó sọ ń jẹnu ìlọ. tọmọ kékeré bá rà gbàlagbà méjì tó bá jókòó ó mọ ń wòran ni kò kì í sọ nǹkan tí ò bá yẹ kó sọ. ìyá àjẹkùnlé ọ̀rọ̀ rí báwọn lọ́mọdé sẹ́yìn ló pa ìṣẹ̀sí ìdílé kan láyé ìjọ yá sálẹ̀ yẹn tó béèrè fún ni torí ọjọ́ iwájú ó lè kojú irú ìpèníjà rẹ̀ hmm. ọmọ ni ah ajẹkúnlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ ẹ o má jẹ́ kí ojú kòkòrò owó kó mú ọ débi pé ọ ta nǹkan àjogúnbá rẹ ọgbọ́n tí mo sọ sórí ajé tó rí un kì í ṣe ajé lásán o òòṣà ni o èyí sì ta òòṣà o ìwọ ni ètò òòṣà o torí ọjọ́ iwájú o ti gbọ́. mo ti gbọ́. ṣe gan dọ̀dá rẹ. ń bọ̀. ẹ máa jẹ tó tẹ fi ń fọwọ́. ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ọmọ ìjọ ọ̀dà fún ọmọ. ṣé kí wọ́n gbé yòókù lẹ̀. mo ń bọ̀. gbọ́n ni kì í yeah. jẹ́jẹ́ ẹ má wà lọ́wọ́. kárí àṣàkẹ́ ọmọ àjíbọ̀sìn nǹkan ò ní í ṣe ọ́ kò ní í sọ ọmọ ẹ̀ ewé ní í ṣòbí ẹ̀yin lẹ́sìn ní fún sí wàhálà ẹ bọ dádì àrò déédéé jò lásán there must be a reason for you láti wà ń bí láàárọ̀ kùtùkùtù kí ló ṣẹlẹ̀ what is happening. Hmm. ọmọ ẹkùn wo. láti ìgbà tí mo ti jogún ṣẹ̀kẹ̀ yìí lọ́wọ́ bàbá mi n ò rí onílù náà tó pawó jù mí lọ lójú agboolé wá gbọ́ bí mo bá wọlé ahun tí ìnáwó fún ẹnì kankan n ó gbowó tèmi lọ́wọ́ ẹ̀ <laughs> wá gbọ́ o wá rí wípé nígbàkigbà tó o bá ṣì wà lórí èpè yìí ìlú yóò gbọ́dọ̀ yọ ọ́ bó bá wá ya ọ̀pẹ́rẹ́ a jẹ́ wípé ojogún rẹ̀ fọmọ rẹ̀ ni kò yí ọ báyìí kò gbọ́dọ̀ yà ọ́ o. ẹ ní pé ìgbàkigbà tí ṣẹ̀kẹ̀rẹ̀ bá ń bẹ lọ́wọ́ mi bí mo délé ahun yóò fún mi lówó tèmi. bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ rí aṣọ tó gbé kọ́rùn ni ajé nù ńgbà gbogbo tí máa ti ń bẹ lọ́wọ́ rẹ ajé ọmọ wọlé ẹ̀ wọ́n mọ̀ rí ná wọ́n mọ̀ rí lò wọ́n wàá lò ó fi yá ó fi dàgbò ó fi dògbò ikú ò ní ẹ pa ọ́n rèwerèwe àwa àti fi là àti fi lu ìwọ ni ó fi là ó fi lu ojú ò ní tì ọ́ wọ́n jẹ́ ó yà ọ́ o. àlàyé tí bàbá mi ṣe fún mi nù lọ́jọ́ kẹ́ni nígbà tí ó gbé ajé ilé mi lọ́wọ́ èmi náà wá di ṣe ojúṣe tí bàbá mi ṣe fún mi gbé ajé ìsọdọ̀. ẹ fẹ́ kí n gbé sọ́dọ̀ mi. gbé sọ́dọ̀ ẹ. ok yẹn ò ṣe problem i will keep it there. kárẹ̀. bọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé Dangote àti Ọ̀tẹ̀dọ́lá wọn à nílò eléyìí lé o. ìwọ lọmọ ṣàgbé ọ̀dọ̀ bí ó bá wúlò fún ọ yóò wúlò fábùrò rẹ. ok. bẹ́ẹ̀ lọ. ajé jọ̀wọ́ o máa bọ̀ nílé. abẹ́rẹ́ akọni akọni akọni èmi ọmọ pé gi ata lásán lásán mọ fẹ̀yìn tì èmi ń gbọ́ ọmọ táyì kò lè dá dúró. àdàbà bí gèdè bíi kẹyẹ lé. ayé bínú yọ wọ́n yìí mí pé wọ́n ti wá gbàgbé wípé ẹni bá pagúnugún kì í àgbéní àtajá àtẹkùn ẹrú olóko ni gbogbo wọn ṣe èmi lolóko ẹrú mi ni ẹrú mi ló jẹ́. bóyá tùbúrú rẹ̀ kó kú. Ah! Ah! ẹ lọ wí balaja yìí kó dágbádá náà kálámọ̀tẹ́kùn yóò lọ rí ewé ẹ̀kọ́ olóńgè ní èmi alẹ́yẹ lọ́wọ́ tó bá sábà jẹ́ pizza ẹgbẹ́ ìyá pẹrẹjẹ wẹ̀wẹ̀ kọ́ ni yóò jẹ́. èèwọ̀ ó dòódì èmi àti tani. ẹ alẹ́ yẹ lọ́wọ́. ó nílùú tí ìlú fún alẹ́ yẹ lọ́wọ́ tí ìsàlẹ̀ ọ̀nà ló wà o. alẹ́ yẹ lọ́wọ́. ọkùnrin náà dájú òkè. kò sẹ́wọ̀n lójú. kò sẹ́wọ̀n lọ́nà. 14. Oya. Má má ṣe é léṣe. Àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú. Ọ̀nà lójú. I'm an adult and I'm capable to be in charge. Bàjẹ́ láyé olúgbọ́n, kò bàjẹ́ láyé àrẹ̀sà. Ẹ má jò ó bàjẹ́ lórí ọmọ tèmi Adélọ́lá. Ẹ̀wọ̀n tún gbà mí. Kí ló fa àkábíyèsí? Wọ́n gbọ́ ilé tí ó máa pé. Ẹ bá bá àjọba fílẹ̀ ẹgbẹ́ mamúdìlọ́lẹ̀ mi. Ó lóun kú mọ̀mọ́ yéye ó lè lọ máa kú tó kú ọ̀gbọ́dọ̀ pa òun lọ máa rùn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe. táyọ̀rí kì í délé bàbá rẹ̀ padà. àyífọ́nà jogún kí n mọ̀tún gbọ́ adélé lẹ́nu rẹ mọ́. ẹ káàbọ̀ adélé èmi ni adélé ọba ni mí. kábíyèsí kábíyèsí. ẹ ti bí yín. ẹ̀yin ọlọ́tẹ̀ alábòsí. wàá rí bẹ́ẹ̀ adélé. ọba ni mí èmi ò kí ń ṣe adélé. ẹyà fẹsẹ̀ hẹ́ hẹ́. àṣẹmọ́wá pa ilẹ̀ tó mọ̀ kó tó ṣú tóòrùn tó yọ yóò tó wọ̀ kájẹlé kẹrù rẹ̀ kó gbàdé ọkọ rẹ̀ lọ. kò tó sọ bá lára bẹ ẹni náà tó kí èrè kú màmá yìí kí wọ́n lè tọ̀ wá máa rí ah, ẹ káàbọ̀ ẹ ti dé. Eh, eh, jọ kí ni ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe ń bí. àwọn junior ní fi ń ṣeré. ó ní. àwọn junior. àwọn junior fi ṣẹ̀kẹ̀rẹ̀ ṣeré ó dẹ̀ lájú ẹ̀ méjèèjì sílẹ̀ òun wò wọ́n ràn. Ah, ojú ẹlẹ́dàá yín tó o mo gbà lọ́wọ́ wọn ò gbélẹ̀ ni o nígbà tẹ́mi sì ń bá wọn sọ̀rọ̀ fún ìfitì tí wọ́n sọ kò yé mi. orí ẹ ti dàrú jọ tán bá lọ fún ṣẹ̀kẹ̀rẹ̀ nǹkan. mo sọ fún wọn mo ní tí wọn bá ilé fọ wọn ẹ bá kùlàyà rẹ lẹ. orí ẹ ti dàrú ọ̀rẹ́ ò ń ṣèṣì. sẹ́kẹ̀rẹ̀. wọ́n sì kúrò bẹ́ẹ̀ fún ìjàre. adéjọ̀wọ́ àbọ̀ nílé mi adéfàyè mi ṣèrúgbé o. ajé gúgú níṣọ níṣọ bòde o. adé ẹni adé wá fi lè ní ṣèrúgbé. ẹ̀ẹ́rì ọ̀gẹ̀dẹ̀ ló ń jẹ́ ajé ló tún fẹ́ o ajé bá mi gbé ajé mọ̀ bọ̀ lọ́rọ̀ gbogbo wa. ṣẹ̀kẹ̀rẹ̀ rí báwọn ròde ìbànújẹ́ o. lónìí ajé mọ̀ bọ̀ lónìí ajé mọ̀ bọ̀ lọ́rọ̀ gbogbo wa ajé ẹ̀mí. ajé jọ̀wọ́ o máa bọ̀ nílé mi ajé fàyè mi ṣe o. bàbá délé sóò. kátikati kí ni wèrè gan ta ló kágolo lé yín lọ́wọ́ kí lẹ̀ ń lù ẹ wò ẹ wò yín ṣe fìlà góódó ya àmọ́ṣẹ́ mi ò mọ̀ pé níṣẹ́ o ṣe bẹ́ẹ̀ tó ẹ̀sẹ̀ ẹ̀ títì àmọ̀ pé àwọn bàbí làlà rè á àwo lé yín lọ́wọ́ kí a ló dé. yóò ṣe é ṣe kò rí bẹ́ẹ̀. kà ṣe é ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wà wọn abẹ́ẹ́fẹ́ kọ́ lọ́ọ́ láì fi yín ni kí a ló dé gan kí ló dé tẹ wọ́n dá wa láàmú mo mọ̀ ṣe nǹkan o ẹ wá gbà mí ni abirú kí n jàtijàti yìí. Ah, oh. àwọn wo ni. èmi ò mọ̀ mọ́ bí tó. tótótó àwọn lẹ́yìn àtẹjọ lẹ́yìn wò lè bí ẹ wọ wèrè ni orí yín burú ni gidigidi kílẹ̀ ń kó ká ẹ wá kó pàdùkú lọ́wọ́ ẹ wá níwájú ilé mi mami olórí ń sọ fún yín ẹ ẹ lè kórìí burúkú kọrí ilé yín kẹ́ni tó o bá tún sọgbà àwọn òkè ẹnu ẹ̀lú ìwọ̀n. Adéyẹmí ni. ajé wo lọ yọ. ọmọ ajé tó máa bí. mo ló ti tún ọ bí. èmi Adéyẹmí ni ó lù yín. ajé wo ló ń yẹ ẹyin olórí bú ni ẹ padà sílé yín. ẹ wẹ̀wọ̀n lórí ọ̀rùn tẹ́ tí mo bá ń ṣe. baálẹ̀ ẹ kò ń bí o. ẹ dá mi dá wọn ẹ dá mi dá wọn ẹ wọlé. sọ̀rọ̀ sí àwọn. àwọn ilé kéré láti fún yín lẹ́jẹ̀ rúru ẹ wọlé lọ. o bá ti rí. ẹyin gan-an pẹ́kẹ́ yóò fẹ́ẹ́ borí ṣàìṣe. káàdà fún yín o bẹ́ẹ̀ ti ṣe gbọ́rin o òfò lẹ́sìn àṣe kí ló ṣeé ṣe fún yín gan wọ́n ní ẹ̀kọ́ rí ibùdó wọ́n mọ̀ ní ẹ̀kọ́ rárá fún yín. omi ọkàn ti ń bẹ lórí náà tó bá fi lè gbómi jáde wọ́n wé ìpẹ́ lómi gbóná ni. ọ̀rẹ́ bá bínú ó dáa kò ṣeé ṣe má ìjà lọ jálọ àti ò ṣeé ṣe má bínú ẹ ẹ̀yin kò gbé orí dáadáa ẹ tètè máa gbé orí bí ẹ bá ti gbé lẹ̀ ọ̀yẹ̀kẹ́ ti máa sáré pè lẹ́sẹ̀. kí ni aláàbẹ̀ rí yín bí n ṣe ń wo inú sàǹbí mi. wọ́n ti rí yín wọ́n ti rí yín. Ah. inú sàǹbí mi. wọ́n sì àkẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọ̀lẹ́ńtẹ̀ láàfà abẹ́ẹ̀ rí yun tí a ṣe kùn wọ́n ṣe kùn gbéńdé bí kẹgbẹ́ bí tó. abẹ́ẹ̀ rí nǹkan ó kún bí ìsàlẹ̀ bùkún. abẹ́ẹ̀ rí. àwọn babilá la bàbá ní ọkọ ìlú ti tó ẹ má bẹ́ẹ̀ mi yín ókè. àbóde o ọdẹ ayọ̀ lámọ̀ lọ ẹ ẹ owó tá a parí. wo ni dóun mú lẹ́ẹ̀kan yòókù ńkọ́ bí gbogbo ẹ̀ ní ni. ọ̀kẹ́ mi ìgbélé ọjà wò ṣé o. ṣé ta wá pípa. wọ́n mi ní tùsí náà jù. mo ti mọ̀ sọnù èmi mo nígbà tó tẹ̀lé fún ohun tó yẹ fún ohun òkè gbé ohun fún ìsàlẹ̀ gbé bóòdà yẹn ń wèrè ó sì náwó fún abáwọn nígbà náà nìkan ọ̀yà wèrè. lẹ́nu ẹ bí mo ṣe kọ́ láti ìjọ ẹnu ọ̀tẹ̀ fi ń pẹ́ńwó gidi ẹnu rẹ ọgbàrú ẹ̀sìn mi. wọ́n ti gẹ́ẹ̀tì wa ni wọ́n ti gbé ládàáda lẹ́ ń kọ́ ni. Ah. Ah, ah. ọ̀tọ̀ ọlọ́ọ̀ ni ọ tó máa lọ ìwọ ló sì mú adúró owó mọ. ètè ni mo. báwo àná ẹ̀rín kankan mú délé ti. èwo ni èwo ni tó mú jẹun wo mú wa kí n wo jẹun wo. ẹ̀tọ́ fún wa ẹ̀tọ́ fún wa. ẹ̀ka sẹ́ ń tẹ gbàgbọ́n yín dá o ìrọ̀rùn kò lẹ̀ ni torí èrò èmi ìjà torí owó ṣé ìbá ṣe tí ọmọ orin kọ tí gbogbo wa ń tẹ̀lé káàkiri èmi gan mọ̀ pé n ò tiẹ̀ lórí ọ̀gá. ẹ ẹ o lórí ọ̀gá lónìí mọ́ torí pọ́ọ̀pù owó gidi yóò ti ń pé owó gidi olórí ọ̀gá ń gbà náà alájẹsẹ nìyí. ẹdun kí ló ṣe ògbó yín tó bá àkọwé lẹni tí bá ti mọ báwùtẹ ìtàn mọ. ẹgbẹ́ ní oṣù sọ. báwo wà lẹ́mù kankan délé táyà àtọmọ. ẹ ẹ mú ọ̀gá yín lọ lé. kí àná fẹ́ ṣe ó mọ̀ lẹ́wọ̀n. èèyàn lẹ́yìn tí wọ́n ti lówó. abẹ́ wa gbà. ẹ máa lọ ká máa tẹ̀lé ọ. ẹ já tẹ̀lé. ẹ ya wèrè bóyá mi mọ̀ kó ẹ tẹ̀lé tó mọ̀ wó ẹ tẹ̀lé tó mọ̀ ẹ ya wèrè. máa lọ ó láti àṣìṣe táwọn àná délé. kò yé mi o kò yé mi o kò yé mi o. ló ń ṣẹlẹ̀? kí ló dé kí ló dé kí ló dé. kò sí tẹ́nìkan ṣe tẹ́nìkan ò lè ṣe. tẹ́nìkan ò lè ṣe pọ̀ bóyá lè mọ̀. ẹ kú olórí ẹ tẹ́yẹ̀ bá rò pé bóyá òun nìkan lòún mọ kíníkan gbogbo típìlẹ̀ ńkọ náà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wúwa lórí sóhun rẹ̀ dùn ni. Ewo ni ká máa ṣe ọ̀rọ̀ ìpàdé ọ̀tẹ̀ ìpàdé ọ̀tẹ̀ ìpàdé ọ̀tẹ̀ làwa ṣe ń bí ni. ọ̀rọ̀ ìpàdé ọ̀tẹ̀ kọ́ lélẹ̀ nítorí bá nkunu inú kálukú yóò sọ. ẹ wo àìfàgbàfẹ́ nìkan lè jáyé ogún o ẹ gbọ́ báyìí gbogbo ń tẹ́lẹ̀ ìdásí náà lè dásí o. kí ni nkọ. jẹ kọ sùúrù ẹ pẹ̀lẹ́ ẹ ká kó wájú ẹ wo wọn ní kí n sọ fún mi ni èmi ò lórin tí ajé èmi ń kọ tèmi ò lè kọ o torí pé ojú òòrùn ẹ̀yẹ̀ dáradára àdá ti fi ń dárin náà ní òjì máa ta. fi borin jẹ ni. ẹ wá fẹ́ gbọ́ ẹ wò ilẹ̀ ẹ̀gbọ́n tí mò ń sọ fún yín ìdí èmi ọ̀ sọ fún yín ni pé ẹ ń bá mọ̀ pé òun fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ mi kó darapọ̀ mẹ́gbẹ́ mi kájọ máa lò dé tíá o. bó o láti awárò ń ṣẹ̀kẹ̀rẹ̀ mi. kìnì ebi à ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ à á lọ ra ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ màálù. ẹ wo ẹ wo ẹ wo ṣé ìpàdé ọ̀tẹ̀ la wá sí níbí báyìí. kí ló tẹ̀ bẹ̀ wọ́n pẹ́ pàdé ọ̀tẹ̀ pé ká da lérú ni èmi ò èmi ò rí kí ní ní o èwo ni ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ pé ẹni yóò bá tẹ̀lé mi kò kú sí ní tó lè dá sí tẹ́lẹ̀ rẹ ṣé bọ́ọ̀mù wo lórí ìwọ̀n náà kò ti pé o wúlò kankan náà. èmi ò tiẹ̀ lè dúró pẹ̀lú ọ̀tẹ̀ ń tèmi. kẹ́ni kò sí ní tó lè ṣe. kò sí ní tó lè ṣe. gbẹ́ni olùjà kí ni yẹn fà fún kí ni yẹn fà fún kí ni yẹn fà fún èmi lùkọ́ lọ́wọ́ yé wò èmi lùkọ́ lọ́wọ́ èmi lùkọ́ lọ́wọ́ èmi lùkọ́ lọ́wọ́ èmi lùkọ́ lọ́wọ́ Ẹ̀gbá Ìjẹ̀bú gbọ́dọ̀ àrùn náà ni o kálukú lọ́lọ́gbà ayé mú kọ́ máa nínú. kálukú ọ̀kan náà lọ ni mi mi. awuye wuye. kí ni wuye ní ìsìn. ọ̀rọ̀ náà kọ̀ kankan gbà náà kí akọ̀yí oní òṣè akọ̀yí oní òṣè ìwọ náà kọ̀ọ̀kan. kágbè mò ń labẹ̀rẹ̀ ẹgbẹ́ ná tí wọ́n lè pé wọ́n nìkan lọ́mọ orin kọ ni. láwùrẹ́ rẹ bẹ́ẹ̀ o rẹ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ńlá wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nu gbogbo dáhùn sọ nísìn ṣé lórí gidi mi ni. ó ti wá sú mi báyìí ó ti sú mi. tọ́mọ̀ bá jọ bàbá ìyá ló yẹ ká kí. tọ́mọ̀ bá jọ bàbá ìyá ló yẹ ká tọ́mọ̀ bá jọ bàbá ìyá lọ́yẹ̀ ká tọ́mọ bá jọba bá ìyá lọ́yẹ̀ ká olórí ẹbí mà jọba. ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ àwọn ọ̀dọ́ òye ohun àgbárí tójú àgbá sínú o bọ́mọdé kéré bá gùngi ojú ọ̀hún afọ́ pátápátá ẹ bá já ṣe sùúrù ká fẹ̀sọ̀ owówó nílé ayé yìí o ẹni bá kánjú tù rọrùn ẹni bá kánjú tù rọrùn. bàbá Jíkúnlé èmi ló dé ẹ ẹ fọwọ́ kún oúnjẹ tí mo gbé kalẹ̀. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tó wà ń lẹ̀ yìí. kí ló ṣe yín gbọ̀ngàn. kò sí nǹkan kan mo ń bọ̀. níbo lẹ tún wà ń lọ. mo ń bọ̀. adé ọ̀la adé ara fún mi náà látìgbà tẹ́ ẹ ti wọnú ilé ó ní mo ti ń fura pé òjò pa ẹ́ dé òde ò ọkọ mi ó ní mo sùn sí yàrá àlejò mọ́. pé kó ṣe pẹ̀lẹ́ o ẹnì kan jù tù. bèrè lásìbò. bá a bá fẹ́ mọ lójú àárín náà bá a búmọ lẹ́sẹ̀ àárín wàsàwàsà wò dáǹtì kàró bólógìn ní bá gòkè àjọ ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kú ni lọ́ọ̀rẹ́ wò wá o. òtúrá orí kọ̀ orí kọ̀tọ́ ẹ̀kọ́ ń sá àárẹ̀ tí ń ṣe ni àtúnbèrè wò àjẹ mi ìwọ fún ààrẹ máa ti ń ṣe ọ ò fura ni fúnra rẹ ló fọwọ́ ara rẹ gbé ajé ó gbé pòlé ẹni ọ̀jẹ́ kó ròde orin pawó ó dijú ọba tó lọ fọwọ́ ara rẹ gbé ajé padà sínú ilé rẹ kájí ó tó sun ọ̀bọ o bọ́ ọ bá dá ajé padà sọ́ọ̀dẹ̀ rẹ padà lóòótọ́ òròde tó tó powó èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. màmá tó dá ajé padà ètò olóde ìlú tí wọ́n gbọ́n pawọ́pawọ́ gidi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. wo ajéyẹmí tí n bá ní o lọ rè mí ewúrẹ́ wá wọn kà tí ní ewúrẹ́ jiyàn lásán ni o ah. ọ̀pẹ̀lẹ̀ òṣìṣẹ́ kí àfikún ní kiri ọba pọ̀fà ẹ làbọ̀ orú ẹ làbọ̀ yìí ẹ làbọ̀ ṣiṣẹ́ o tó ọ̀kàrí ọ̀kàrí. eléwo ni tó ń bẹ́ẹ̀ mẹ́rin. Adékúnlé ìyá Adékúnlé ìyá Adékúnlé. ẹjẹ ẹ ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ kí ló mọ̀ kí ló dé kí ló dé ìyá Adékúnlé. ìyá Adékúnlé ìyá ọkọ mi wà yóò ẹṣẹ mi yóò dì sí ara wọn ẹṣẹ mi ti rí ẹgbà wọn. àmín àmín àà àà ṣẹ̀kẹ̀rẹ̀ àfàìmọ̀ kọ́ má jẹ́ pé wọ́n fẹ́ lọ́ọ́ máa lu ṣẹ̀kẹ̀rẹ̀ ní ṣọ́ọ̀ṣì ni o. Ah, ah, àríyọ ọkùnrin tó ń sọ lẹ́nu ayé ọmọ bọ̀dọ̀ bọ̀ ọgbọ́ ah. kí wọ́n fẹ́ fi ṣẹ̀kẹ̀rẹ̀ lówó ẹyọ sí ṣọ́ọ̀ṣì onílẹ̀kẹ̀ wọn lù ṣọ́ọ̀ṣì. Eh tá a bá wí o tó ọ̀rọ̀ máa ń korò ní bí ìsọkúsọ ní sì rí ọ̀dà tí ọ̀bà rí bẹ́ẹ̀ kí ni ẹ wáá jí sẹ́kẹ̀rẹ̀ gbé sí ebi torí pé wọn ó gbé sẹ́kẹ̀rẹ̀ ní àfi gbẹ̀mí ẹni ẹlẹ́ni. àwọn sọ̀rọ̀ ìta ọlọ́run ṣàánú ọlọ́run foríjì àlè rírú ẹ̀ wọ́n ah, ah. ọlọ́run fọ̀rún kẹ́. ọmọ kékeré ta ló fẹ́ bá tọ̀ ẹni tó ní tiẹ̀ gan láyé gan mélòó ló ṣe ká tó wà lọ́mọ lọ́mọ. Ah, àánú ẹ̀ ṣe mí o. o jẹ́ sọ́gbà ẹ̀ o jẹ́ sọ́gbà ẹ̀ wọn ò mọ gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ torí tán bá gbọ́rọ̀ lẹ́nu rẹ wo wọ́n lọ́wọ́ rẹ wà ń bẹ̀ wọ́n lọ́rọ̀ tó ti wà láàrin ẹ̀yin méjèèjì tẹ́lẹ̀ olùfà wà tá ló máa ní kó dùn ẹni tó bá ti ní kó dùn kó mu tẹ̀ kó lọ pa ah, ó dáa mo ti dákẹ́ ọkàn tí ẹni dùn ún. Ah! what. ẹ eh? kí ni mo gbọ́ tẹ sọ yẹn àwọn olè wá jí ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n tún pa mọ́mí Àjẹkúnlé yéé ah ah ah ah ok. Ah. ṣèkèrè ṣá. Ah. but study? ṣé rísì tẹ fi wá gbé ṣẹkẹrẹ yẹn fún mi nìyẹn. ìdí náà ṣùgbọ́n mo mọ̀ pé bájá bá lókun ọdún láyé ẹran òkun ni. madam nǹkan tá a máa ṣe lélẹ̀ wọ́n máa ṣe bí ìgbà tí kinní ò dùn wọ́n láti bí ọ̀túnla náà ti máa bẹ̀rẹ̀ sí ní perform kiri padà. ah yóò fẹ́ lé díẹ̀ o pẹ̀lú ogun tó ṣẹlẹ̀ yìí. ó di bí ọ̀tún lájẹ́ náà pé mo tán. ẹ farabalẹ̀ jẹ́ kí n sọ nǹkan tán fẹ́ sọ tán ó máa ní reason tán fi sọ bẹ́ẹ̀. ṣebí àwọn tẹ ní wọ́n gbé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ yẹn ṣebí fake ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́nu gbé. a kì í ṣe gidi àdàmàdì ni kò sí lè ṣe nǹkan kan fún wọn kò sì ní alẹ́ fi ṣe. good torí pé kò lè ṣe nǹkan kan fún wọn yẹn gangan òun ló máa jẹ́ kí wọ́n fẹ́ padà wá láti wá gbé kan yòókù tó ṣẹ́kù wọ́n fẹ́ wá gbé. wọ́n fẹ́ wá gbé yẹn ṣẹ́rí tán bá ti wá èèyàn fi yòókù sílẹ̀ fáwa. ṣé pé wọ́n tó ń bọ̀ àlé tí wọn ní pa mí nù lé <laughs> dáàdi wọn à pa yín ah. ẹ jẹ́ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n mọ nǹkan tó ń sọ ṣe ti gbọ́. ọ̀gá ọlọ́pàá òun tẹ́ wá ti wí náà mo pọ̀ náà ní. thank you so much. ẹ eh, madam ẹ eh, no problem máa rí yín so máa bá yín sọ̀rọ̀ lórí fóònù bá ṣe dé. all right sir thank you i appreciate you. ẹ ṣé gan sir. ṣe lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni ó. bàbá kí ni mo ṣe fún yín. Ah, ah, àṣọ òwúlò àwọn parọ́ fún mi ṣẹ̀kẹ̀rẹ̀ abáláyé kọ́ lọ́lọ́rin gbé wá àwọn arúgbálẹ̀ ń bínú o. bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ abáláyé ni ẹ wo mo wá di ẹni tó ní ẹ mo wá lọ sọ́dọ̀ àwa lọ rà. <laughs> wọ́n tó o bá tètè jẹ́wọ́ wọ́n tún gba àwọn kẹsì kẹtàn wọ́n dàbí àdúgbò. mi ò ra mi ò ra abáláyé ni bọ̀ mi ò ra àgbà lọ́wọ́ ẹni tó ní àfẹ́dẹ́gbà gidi gbà ni. <laughs> ọ̀tàn gbó. ẹ mú ní kó ta fún mi wá lòun ta pé àwọn bàbá bàbá òun ló ní àwa lọ gbà. ọ̀fà gidi gbà sórí pé kárí ọ sórí pé ìṣẹ̀yìn dáadáa. ẹ ẹ ìlànà ni kí wọ́n balaye wa. ẹ ti bá ní owó balaye wa ṣé mo ní ọlọ́rẹ̀ dàgbà. ẹ kó lóun ta ni. olóhùn ọ̀tá wàá gbọ́ o sórí nǹkan késekése lórí o kàsàkàsà ń bọ̀ kàsàkàsà sì rẹ̀ bàbá késekése. ẹ má ṣe pé kí la máa ṣe kí la máa ṣe. wọ́n sórí ìdè ṣàṣírí fún ọ ní òní sí ọ̀túnla tó o bá tètè wá ṣèkèrè àbáláyé wa ó ti dìkẹ́ kù sínú o. Ah, ọmọ bí tómi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù ah, yóò wá burú òbúrúkú ọbẹ̀ sí máa já lọ ah, burúkú òbúrúkú ọmọ já lọ burúkú. bàbá ẹ má ṣe pé sẹ ẹ má yẹ kí gbígbóná tún dà mọ́ tútù fún mi ẹjọ ẹjọ ẹ kí la máa ṣe gangan ní kẹ sọ. kò sí ṣe kò sáì ṣe wo lẹ́nìí ọ̀la ọ̀tọ̀la tó bá ti kọjá ọ̀tọ̀la jẹ́ burú jẹ́ burú. wa wàá ṣèkèrè wàá bí bàbá ẹjọ́ mi mọ wọn gbà mí lójú bí mi mọ ẹjọ́ ṣé kí ni màá fi sí. àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́gbọ́n lójú Elédùmarè ló ní o tètè jẹ́wọ́ wọn bá tó gbà kejì. kí ni màá fi ṣe tó fi máa rò mí tó fi máa tù. àfikún olórí wọ́n ṣèkèrè owó kíákíá tó bá ipẹ́ ah. ẹ̀rí kan. pé kó máa. Why? You, you guys are just bunch of incompetent fools. You guys are a disgrace. Báwo, báwo, how on earth lẹ ṣe máa fi lẹ ṣe máa gbé ṣẹ̀kẹ̀rẹ̀ tí kìí the right one? How? Jama mi, má bínú, àwa ọmọ wípé bàbá yẹn ti máa change ṣẹ̀kẹ̀rẹ̀ ká tó débẹ̀ ṣé mo pàwọ̀ ò dá mọ̀ àwa kàn gbé ṣẹ̀kẹ̀rẹ̀ ń tiwa ní. èmi rò pé bàbá yẹn máa ti use guard ni káwa kàn débẹ̀ ká gbé ṣẹ̀kẹ̀rẹ̀ ń tiwa ní. ẹ ah. eh, ah, ẹ má bínú ẹ̀yin àgbà náà sọ pé tí ẹṣin bá dá ni a máa ń túgùn ni and we are ready to túgùn. tí o bá ti dá wa pa ká má túgùn náà ni. Oh, guys <laughs> bí ta yìí a ní láti tẹ̀ jẹ́jẹ́ o ká fi sùúrù kọ́ra àwọn gidi gan. Eh, eh, you are right but eh, ẹ tún rántí pé àwọn tó wà lókè wọ́n ní oògùn gan o mm-hmm. ah, wọ́n ní oògùn o. Mm-hmm. Ah, okay abẹ́lẹ̀ obìnrin we just have to double up our effort I double up ni àwọn Yorùbá ní tí ọmọdé bá gbọ́gbọ́n kúkú lẹ́rùn àwọn òbí ẹ̀ náà máa gbọ́gbọ́n sísè sí padà. Hey, babe. Hello? What? How? When? Oh, Chama. What? What? I'll be on my way now. Kí ló ṣẹlẹ̀? Wọ́n rush Tọ́lá ní ọmọ mi lọ sí hospital. Tọ́lá ní ṣíṣú sì tẹ́lẹ̀ I don't know. Not that I know of, course. sí tẹ́lẹ̀. I don't lọ turn u turn níwájú yẹn tó bá déwájú yẹn kó u turn take me ẹgbẹ́ ilé mi lọ hospital mi wà oh, so ọlọ́run fún up ah. hello ta lè léyìn ah. <laughs> ìwọ ni ẹ̀lẹ́ o wo ọmọ mélòó ló bí wo gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ nu ẹsọ wo o tí ì rí nǹkan kan wọn ní awífúnni ká tó dání àgbàjákàdì mọ ṣàlàyé fún ọ wo kódà lẹ́ẹ̀kan náà àfẹ̀mọ̀kọ́ má sì kú mẹ́ta lójúmọ́ wo bí mo ṣe ń wọ̀ yìí tó o bá tètè kú o lórí fóònù fún mi bóyá ló lè rọmọ sí kú ẹ bóyá ló lè rọmọ sí ọ gbogbo wa ní òkú lójú ẹ burúkú nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ sí ọ wo wo wo mo ń ṣe nǹkan lọ mo ń ṣe nǹkan lọ ẹ ẹ ti rújú po. òkè yín ẹ kú iṣẹ́ takuntakun mẹ́rin ṣùgbọ́n mo fẹ́ kẹ́ rántí wípé tí a bá ṣe àṣeyọrí iṣẹ́ yìí a ṣe kọ́kọ́ ni and you o máa fly drone láti monitor gbogbo community yẹn bí èèyàn ṣe ń wọlé àti bí wọ́n ṣe ń jáde okay. Yes, And you, sir, you are going to be my heir. Ọlọ́run ní ẹ̀kọ́ rẹ̀. Àmì sá. In case tí drone bá fẹ́, ìwọ náà wà lè máa mú ìtọ́. But ìwọ wà very careful. Ṣùgbọ́n ó wà gbọ́dọ̀ mẹ́ta. Bẹ́ẹ̀ni sá. Gbọ́dọ̀ okay? Ben sir. All right. And you, sir, get all the guns at alert. Immediately tí àwọn bá ti pè, màá pè yín lẹ́sẹ̀kẹsẹ̀. So, kò jẹ́ kí àwọn. ọlọ́run ọ̀sẹ̀ san oníkàlùkù. adájọ́ tó ní dàgbà sí. Ilé mi ti di bàbá ajé ìyá gbanilétí ti bí yọ ọ̀rọ̀ tí à ń sọ yìí ṣe wá jọra wọn. bóò ni o ṣe jọra wọn ìjọ wo nìyàwó rẹ sì fò sọlẹ̀ tó kú tó ti ya gbèdéré lọ kódà èmi kàn tiẹ̀ kọjá níwájú ilé wọn lánàá tẹ́ ẹ bá rí báwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe ń wo mí mu ah! ara bí ń bù má sọ. Hmm. tí o bá ṣe pọ̀ ló pa ìyàwó rẹ̀ kò ní mọ jójó ẹlẹ́yà káàkiri. ẹ̀mí náà sọ bẹ́ẹ̀ mo lóun ló pa. ẹ wo ṣe rí ọ̀rọ̀ tí ọba sojú èèyàn ìwọ̀nba lèèyàn máa ń ṣe sọ́sọ́sọ́ ọmọ apá kan àbá dídá báyìí ẹ̀ṣẹ̀ sí ni. ẹ wo. dákun sí ẹbí ti ẹni. bàǹbí bóyá ẹbí rẹ̀ ṣe é tán. ọ̀dà ẹ ṣe ọjẹ́bí mi kọ̀jẹ́bí mi ẹ ṣáàjà mẹ́nu kó ń bẹ̀. ibi tá a lọ owó tán láàpín bẹ̀ èló ni. ó dàbí pé ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ni iye ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ni kẹ́ fèmí lẹ́gbẹ̀rún mẹ́wàá kẹ́yìn ó pín ẹgbẹ̀rún márùn-ún láàrin ara yín. nǹkan tí gbogbo yín sọ sí ni wípé ẹ ẹ mọ nǹkan kan nípa àwọn incidences yẹn. yes sir a mọ nǹkan kan pa ẹ. oh ok ẹ sì believe pé ọlọ́pàá sì tún wà lójú kan náà ẹ mọ̀ pé a ti go ahead gbogbo stupidity yìí anyway ẹ question kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọ̀dà kí ni ìwúlò yín fún generation yín sí gbogbo nǹkan youth ni ẹjọ́ ṣe youth ni ẹjẹ ṣe youth ẹni ṣe bí ẹ̀yin youth ọ̀hún náà lélẹ́yìí ẹ dákun kéde relevancy yẹn pẹ̀lú society ìsìn question tí mo fẹ́ wá béèrè lọ́wọ́ yín ni pé sẹ́yìn youth yìí ṣé ẹ believe pé ẹ tí ẹ lè dá lówó ẹ lè ní láárí ẹ lè lá ẹ lè lu láì jẹ́ pé ẹ lọ́wọ́ nínú ritualist àbí anyway tèmi yín jù bẹ́ẹ̀ lọ wo take them away then kẹ́lẹ̀ make sure pé within ọ̀la ọ̀túnla ẹ àárẹ̀ nù wọn kò jù bẹ́ẹ̀ lọ gbàtẹ́ bá dọ́dọ̀ adájọ́ ẹ lọ́mọ explain fún wọn. kọ́ lọ dìde dára wọn kọ́ yeah yeah move bye move move. ṣe bẹ́ẹ̀ náà sọ pé wọ́n lọ parí. Ah, kò sí tó lé ń bẹ̀ mọ́ ń gbọ́ Olódùmarè ti bá wa mú gbogbo àwọn tí wọ́n ń ṣẹ́gbùrú olúwa jẹ́ tí wọ́n ti bọ́ ha ìwọ ló kù kọ́ lọ rè gbájẹ́ kájé mọ́ra bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo tó ti nù ọ pátápátá padà wá sùn ọ bọ̀ tọ́ ọ bá fara ro ajé tọ́ ọ bá kájé mọ́ra èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀kárí ajé mi yọ yí ìwọ lọ rè gbájé mọ́ra lọ rè gbájé mọ́ra àìdáàdì tìṣàjẹ́. béèyàn bá kánjú ajé lóòrọ̀ olúwarí òní dalẹ́ tó kú ọ̀wérin ńlọ máa lájẹ́ ìwòrí ńlọ máa lásọ̀rọ̀ ọ̀gbìngbè kan ọ̀gbìngbè kan lógorí ìrókò lọ́ọ̀rẹ́ kọ́lé tí kígbe ajé tantantan ọ̀làlájí ẹni òní làkínú ni òwú òní làkínú àjàlọ́ ti jí mèrè lọ́ọ̀rẹ́ kó ajé mọ́ra <laughs> àgbìnrin àwọn oníyan kọ́ńgbọ́kọ́ńgbọ́ kákó. ìfanimàró lakọlakọ. olóògbé ìràrẹ ní kọyàkalẹ̀ haramharam lọ́dọ̀. èmi gángan ló ń mú èmi gángan lò. adé má jẹ̀dẹ́ lápò ọdẹ ni mí. ẹ wo kì gbogbo ẹ tí ń bẹ ayé ló mọ. ẹ wọ. ọmọ rẹ kọjá yìí rẹ. ṣé kí n wá gọ̀rọ̀dọ̀ báyìí kí ìdàlùbọ́sì tọwọ́ bojú òní kó bojú òní jẹ́. wọ́n ń pe bọ́ọ̀lù ilé kó wá jẹ mí wọ́n ń pín àgbàlagbà kó wá jẹ gbọ̀nsẹ̀. ó kó a máa nápẹ̀rẹ̀ sẹ́yìn forí la kú lọ ni. ọlọ́rẹ̀ rẹ fẹ́ jọba inú rẹ ọ̀rẹ́ rí ọba jọba bó o ìwọ náà sì lè dọ̀rí ọba. dákun bá ní kìnìún èmi ló lóò lajú. níbo. ìbò èmi mo dùn èyí. Yahoo! kò kí jẹ́ fún ọmọ ẹ̀kọ́ mọ́ láti bẹ̀rẹ̀. wọ àbálàrú rẹ. èmi nu omijé àti ikú mi yóò bu ọmọ orí. ojú ẹ̀sìn rẹ ti sùn ó sì ṣetán àti. ó lákẹ́ ìrè ní mògùn. ẹ mọ rẹ o. fara alágbẹ̀dẹ ọmọ akọgbẹ bí ẹni dàdẹ. ṣebí ẹni rọlákẹ́ ọ̀hún ò lóògùn ẹ sì ń ìrè ní mògùn. wọ́n jọ mọ̀ pé ẹni tá a fà tí ọ̀dá tó yẹ mú sí mú. bàbá wa ń dé gbé sinimá tó dùn dé o aṣòro kò lákọlé rẹ̀ o aṣòro kò ọkùnrin tó fẹ́ ru àwọn eléyìí láyà kò ráyà fẹ́ aṣòro kò alájà níta àfàìmọ̀ kí wọ́n ó mọ̀ pa ara wọn sọ́kọ̀ lọ́rùn sinimá fi tún aṣọ rọ́pò àwòtún òní lórí YouTube ẹ bẹ́ẹ̀ o. lẹ́yìn ìgbà ilé tẹ́ ẹ bá tó jà mí tẹ́ ẹ sì rí ẹjọ́ gidi kan rò má kó yín báyìí ẹ lọ tọlọ́pàá látọlọ́pàá ẹ lọ kóòtù látọkóòtù ẹlò ẹ̀wọ̀n. àṣòro kò tógúntógún ti jàtìjà bí ọ̀rọ̀ ilé ògbà ọ̀nà ọ̀gbà ló ń ṣe wí orogún méjì tó mú ayẹlẹ koko fúnra wọn inú ilé ń gbóná girigiri tọ̀sán tóru àkẹ́ tí wọ́n fi tají ni wọ́n yọ síra wọn lẹ́ra wọn kiri wọ́n níbi kúba yà lọ́la káwọn ọ̀tọ̀ ayé yanjú ẹ̀ káwọn ọjọ́ kú pọ̀ ẹnu ọkọ̀ káwọn wọn da gbogbo àdúgbò rúdògbòdògbò ìjà ètò tí wọn lórí àwọn ọmọ wọn ṣàgbọ́wé àtàkùrù ẹ̀ transfer aggression fight to finish ni o tó kò sẹ́ni tó yé suspense yẹn ti yí bọ́bọ́jú bàbá wáńdé yìí bá sinimá ti tún aṣòro kò ní ti dẹ́ produce by kari máa dé kojú bàbá wáńdé. Ah, èmi ò máa bá sọ̀rọ̀. ẹ ẹ ìbọn mo bá sọ kí ló ṣẹlẹ̀. sórí ẹ pèsè. ẹ ẹ lórí ẹ ló dàrú. sọ wọn kò sí ṣé kò ṣe pé nǹkan ṣe ẹ nǹkan jẹun lórí ẹ. kí ló ń jẹ lórí ẹ pèsè. ẹ lórí ẹ ni ò pé kó o dẹ̀ wọ́n tí mi ṣó wà ọmọ bí ló ṣe gbọ́dọ̀ wọ́n tí jókòó jókòó bí ọ̀dẹ̀. èmi ló bá kí ló fẹ́ ṣe. mo fẹ́ gbẹ kí ló ṣe ẹgbàá mi kí wọ́n gbogbo ilé ìbẹ̀rẹ̀ sí ẹ. olùdókè bàbá kọ́lá adébíyì mr creativity starring bàbá wande akọ́ṣẹ́gbọ̀wẹ̀ tèmi tọ́pẹ́ mọ́rẹ́mí jìnnàdú ẹ̀wẹ̀lẹ̀ àdùnní tàbí tiẹ̀ olùkẹ́jẹ́gẹ́dẹ́ bọ̀bọ̀ bí abẹ́ni àgbẹ̀ musiliu daṣọ fúnjó ayọ̀dún ògúnṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé akọ́lé ẹ̀ ní àṣòro kò subtitled in English ó ti wà lórí YouTube báyìí àbùkù kò ní ẹgbàá bẹ́ẹ̀.